Eke, hallelujah. Shouts hallelujah. Eke, hallelujah. Shouts hallelujah. Àdúrà òwúrọ̀ fún ọ̀sẹ̀ titun. Morning prayer for a new week. Níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi. Wherever you are listening to me. Ẹ bẹ̀rẹ̀ sí gbóhùn sókè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé. Lift your voice now and begin to appreciate the King of Kings. Ọlọ́run àlàyé tó tún sọ yín di àlàyé ọkàn láàárọ̀ yìí. The living God who has made you living souls today. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. begin to appreciate him. Ọlọ́run ò ṣe. Thank you Lord. Torí mo sùn lálẹ́ àná. Because I slept last night. Ó tún sọ mí di alààyè ọkàn láàárọ̀ yìí. You also made me a living being today. Olúwa ò ṣe. Thank you Lord. Ibùsùn mi ò dìbòjì mi. Because my bird has not been turned to my grave. Ẹ ṣé ẹ ò jẹ́ kí n rí wàhálà lóòrọ̀ yìí. Thank you Lord because you did not allow me to experience trouble this morning. Kí ilẹ̀ ó tó mọ́ ìjì òru ẹ ò jẹ́ ó jà mí. Before the dawn of the day you now allowing this storm to befall me. Oh God, I thank you for giving me the bright morning. e rẹ̀. Let's appreciate him. Thank you Lord. For such a good day as this. Thank you Lord. For this beautiful day. Oh, which you have caused me to witness. Glory be to your name. Mo bàbá mo mọpẹ́ wá o Jésù lórí ọ̀rọ̀ ayé mi mo mọpẹ́ wá o bàbá mo mọpẹ́ wá o bàbá mo mọpẹ́ wá o Jésù lórí ọ̀rọ̀ ayé mi mo mọpẹ́ wá o bàbá. Mo mọpẹ́ wà o bàbá. Mo mọpẹ́ wà o ọmọ. Mo mọpẹ́ wà ẹ̀mí mímọ́. Mo mọpẹ́ wà o bàbá mi. Mo mọpẹ́ wà o bàbá. Mo mọpẹ́ wà o Jésù. Orí ọ̀rọ̀ ayé mi mo fẹ́ wa o bàbá. àmọ́ mo wa o bàbá. mo mọ pẹ́ wa o jésù lórí ọ̀rọ̀ ayé mi. mo mọ pẹ́ wa o bàbá mi. mo mọ pẹ́ wa o bàbá. mo mọ pẹ́ wa o jésù lórí ọ̀rọ̀ ayé mi mi mo mọ̀ pé wọn ò bá bá. má jọba lọ olúwa má jọba lọ olúwa má lọ olúwa má lọ olúwa ọba tá kò lè rọ̀ lóye alágbára tá kò lè ṣẹ́gun ni ìjọba rẹ mọ́ wa yéèyè òwò máa jọba lọ olúwa jọba lọ. máa jọba lọ olúwa máa jọba lọ olúwa. lórí ayé wa. máa jọba lọ olúwa máa jọba lọ olúwa. ọba tá a kò lè rọ̀ lóyè alágbára tá kò lè ṣẹ́gun ni ìjọba rẹ̀ dùn mọ́ wa yéé o. máa jọba lọ olúwa. olúwa dára olúwa dára olúwa dára. ó dára. olúwa dára olúwa dára olúwa dára o. ó dára. olúwa dára o. ó dára. olúwa dára o. ó dára. oluwa dára o olúwa dára o olúwa dára Oluwa dara olúwa dara. Oluwa dara oluwa dara. Oluwa dara o olúwa dára o olúwa O ó dára. Olúwa dára, Olúwa dára, Olúwa dára. Ó dára. Ó pa mí mọ́, ó dá mi sí dòní, ìdí ọpẹ́ mi rèé ẹ bá mi dúpẹ́ ó pa mí mọ́. Ó dá mi sí dòní.

arúgbó ọjọ́ òògùn wájúbà rẹ̀ ìwọ ló wà lẹ́yìn mi tí mo fi ṣògo arúgbó ọjọ́. arúgbó ọjọ́ òògùn wájúbà rẹ̀. kò ṣe bàbá. arúgbó ọjọ́ òògùn wájúbà rẹ̀. arúgbó ọjọ́ òògùn wájúbà rẹ̀. ìwọ ló wà lẹ́yìn mi tí mo fi ṣògo arúgbó ọjọ́ o èmi wá júbà rẹ̀ arúgbó ọjọ́ o mo mà fìyìn fún ọ arúgbó ọjọ́ o mo wá júbà rẹ̀ ìwọ ló wà lẹ́yìn mi tí mo fi ṣògo arúgbó ọjọ́. arúgbó ọjọ́ o mo àjùbà rẹ̀. kò ṣe bàbá. arúgbó ọjọ́ o mo àjùbà rẹ̀. arúgbó ọjọ́ o mo àjùbà rẹ̀ ìwọ ló wà lẹ́yìn mi tí mo fi ṣògo. ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá mi sí dòní o ìyìn ló ń fẹ́. ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọpẹ́ ni o ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá mi sí dòní o ìyìn ló ń fẹ́ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá mi sí doni o ìyìn ló ń fẹ́. ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọpẹ́ ni o ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá mi sí doni o ìyìn ló ń fẹ́. ó lórí ọ̀fẹ́ ẹlẹ́rù mi. Ọlọ́run àgbáyé òwe ọ̀gá olóore ọ̀fẹ́. Olóore ọ̀fẹ́. Olóore ọ̀fẹ́ o. Ọlọ́run àgbáyé. Ọlọ́run àgbáyé. Kò ṣe. Òwe ọ̀gá olóore ọ̀fẹ́. ìwọ lọ́lọ́run àgbáyé mo gbé ọ̀gá olóore ọ̀fẹ́. olóore ọ̀fẹ́ ẹlẹ́rú ni. ẹlẹ́rú ni. ọlọ́run àgbáyé mo gbé ọ̀gá. kárí bà mí kárí bà mí o kárí bà mí iṣẹ́ rẹ̀. Láyé bá mi. Bàbá mi mọ́. Láyé mi o. Láyé bá mi. Okú iṣẹ́ mi. Káre mi o. Káre bá mi. O mà kú iṣẹ́ o. Káre mi. Káre mi o. Káre bá mi. Aláyé ló máa ń yọ̀ o, òkú kò lè yọ̀ bàbá. Aláyé ló máa ń yọ̀ o, òkú kò lè yọ̀. Èmi aláyé ló máa gbé ọ̀gá, òkú kò lè yọ̀ o. Aláyé ló máa ń yọ̀ o, òkú kò lè yọ̀. Aláyé ló máa ń yọ̀ bàbá, òkú kò lè yọ̀ o. Aláyé ló máa ń yọ̀ o òkú kò lè yan. níwọ̀n ìgbà tí mo wà láàyè lèmi ò máa yìn o. aláyé ló bá yàn o òkú kò lè yan. dáfídì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ òkú kò lè yan. aláyé ló bá yàn o òkú kò lè yan. àwa aláyé ló máa ń ṣàfẹ́rí rẹ̀ òkú kò lè ṣe yẹn. aláyé ló bá yàn o òkú kò lè yan. aláyé ló máa yàn o òkú kò lè rìn ọ́. Ọpẹ́ wa kò ṣe ìtẹ́wọ́gbà. May our thanksgiving be accepted. Ń gbàdúrà láti inú ìwé Dáfídì orin Dáfídì. I pray from the book of Psalms. A ó jọ jẹ́wọ́ orin Dáfídì Psalm twenty-nine. We shall both confess orin Dáfídì orí kọkàndínlọ́gbọ̀n. Láti ẹsẹ̀ kínní rẹ̀ tó fi dé ẹsẹ̀ kọkànlá. From verse one through eleven. Psalm twenty nine orin dáfídì orí kankan Kí ni ọ̀rọ̀ Olúwa sọ? Ẹ ká jẹ́wọ́ rẹ̀ ó yá o. Ẹ fi fún Olúwa. Give unto the Lord. ọmọ àwọn alágbára. O ye my fi ògo àti agbára fún Olúwa. glory and strength. Ẹ fi ògo fún Olúwa. Give unto the Lord the glory due to his name. Worship the Lord in the beauty of holiness. The voice of the Lord is upon the waters. the God of glory tonight, the Lord of the voice of the Lord is powerful, the voice of the Lord is of the voice of the Lord breaketh the cedars, yeah, the Lord breaketh the cedars of Lebanon. He maketh them also skip as the calves in Lebanon and Syria like The voice of the Lord divided the place of fire ohun olúwa ni ó mú àpẹẹrẹ bí ó ṣe kẹdùn owó ó sì fi gbóni ní hàn àti nínú tẹ́ḿpìlì rẹ̀ olùkùsù sọ̀rọ̀ òtò rẹ̀ olúwa jókòó lórí ìṣòro mi nítòótọ́ olúwa jókòó sí ọ̀tá láéláé olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀ olúwa yóò fi àlàáfíà bù sí fún àwọn ènìyàn rẹ̀ èyí ni han This is the word of the Lord. And gbàdúrà lóòrọ̀ yìí lórí àkórí tí mo pè ní. we are praying this morning on what I've titled. ohùn olúwa. the voice of the Lord. ohùn olúwa. the voice of the Lord. ọ̀rọ̀ ọlọ́run tí a kà yìí. this word of God we just read. ó ń pè wá sí àkíyèsí. is calling our attention. ohùn olúwa. to the voice of the Lord. pé ohùn olúwa ni a agbára. But the voice of the Lord is powerful. The word of God says. Ó ní The voice of the Lord is upon the waters. The voice the God of glory thundereth. Olúwa The Lord is upon many waters. The voice of the Lord is powerful. Olúwa ní ọlá ńlá. The voice of the Lord is full of majesty. Olúwa ní ọlá ńlá. The voice of the Lord is majestic. Ọlọ́run wa jẹ́ Ọlọ́run alágbára. Our God is a mighty God. sọ fún wa pé ohùn rẹ̀ ní agbára. The Bible told us that his voice is powerful. Nínú ìwé kìíní ti Mósè tí à ń pè ní Genesis. In the first book of Moses which is Genesis. Nígbà tí Olúwa ń ṣẹ̀dá ayé àti ọ̀run. While God was creating the heaven and the earth. Bẹ́ẹ̀ni sọ ní ẹsẹ̀ kejì pé ayé sì wà ní jújú. In verse two the Bible says and the earth was void and without form. Òkùnkùn sì wà lójú ibú. That is supposed to face of the deep òkùnkùn wà ní ojú ìdá. and was upon the face of the deep. ẹ̀mí ọlọ́run wá ń rá bàbà. The Spirit of God moved upon the face of the waters. Nígbà t'Olúwa rí pé. And when God saw that. Òkùnkùn yóò ní gba òun láàyè láti ṣe ohun tí òun fẹ́ ṣe. Darkness would hinder him from doing what he wants to do. Olúwa Olúwa sì jáde. The voice of the Lord was released. Ní ẹsẹ̀ kẹta ọ̀rọ̀ Ọlọ́run Genesis three Of Genesis chapter one ọlọ́run sì wí pé. ọlọ́run sì wí pé. kí ìmọ́lẹ̀ kí ó wà. kí ìmọ́lẹ̀ kí ó wà. ìmọ́lẹ̀ sì wà. ìmọ́lẹ̀ sì wà. ọlọ́run sì ìmọ́lẹ̀ náà pé. òtítọ́ ó ní kí ìmọ́lẹ̀ kí ó wà. he says let there be light. ìmọ́lẹ̀ sì wà. and there was light. ohùn olúwa jáde. the voice of the Lord was released. òkùnkùn dẹ̀ and darkness disappear. the voice of the lord is powerful. amen yes the voice of the lord will intervene in your situation. tí ohùn olúwa bá as soon as the voice of the lord is released storm will be silenced. Jesus our Lord. Ohùn rẹ̀ wà nínú ìjì. His voice was in the storm. Àwọn ọmọ èèyàn mọ̀ pé ohùn rẹ̀ wà nínú ìjì. And his disciples never knew his voice was in the storm. Lóòótọ́ ni Jésù sùn. Truthfully speaking, Jesus was asleep. Ìjì sì bẹ̀rẹ̀ sí ṣọwọ́ òdì. And the storm boisterous. Nígbà tí wọ́n sì jí. And after he was woken up. Olúwa ìwọ òbí kítà pé bá kú ni. He says, hearest not that with our ohùn ẹ̀ jáde. and his voice was released. ó ní ìwọ ìjì. he says you storm dákẹ́jẹ́. be still. ohùn olúwa máa la ayé rẹ kọjá. the voice of the lord will pass through your life. ọlọ́run tí a kà yìí ní ohùn olúwa lé agbára. this scripture this says the voice of the lord is powerful. ìṣègùn ní agbára kó ní ó ní ọlá ńlá. not just powerful it is full of majesty. ìdí tó ọlá ńlá ni pé òkùnkùn gbóhùn rẹ̀. the reason it is majestic is because darkness heard it and was subdued. The spirit of the devil heard it. Ó tẹríba. And was subdued. I gbóhùn Sickness heard it. Ó tẹríba. And was subdued. The spirit of death and the grave heard. Ó tẹríba. And were subdued. In John's Gospel chapter eleven. Tí a bá forty-three We take a look at forty-three. bíbélì sọ pé ara lásàrò ọ̀rẹ́ jésù ò yá. bible details that lazarus the friend of jesus was sick. ó dẹ̀ kú ó dẹ̀ tí wọ́n ti sin ó ti ń. and he died he had been buried such that his teeth. nígbà tó sì ti bẹ́ẹ̀ tán. ọjọ́ kẹrin. on the fourth day. jésù débẹ̀. jesus got there. bíbélì sọ pé nígbà tí ó sì wí bẹ́ẹ̀ tán ó kígbe ní òun rárá pé ó kígbe ní òun rárá pé lásàrù lásàrù Lazarus jáde wá. ẹni tí ó kú náà sì jáde wá. Lásàrù tó ti kú bí ọjọ́ mẹ́rin ó lè jáde wá. tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀. wọ́n ti fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀. a sì fi gèlè dì í lójú a fi gèlè dì í lójú. Jésù wí wọn pé. Jésù tún wá wí fún wọn pé ẹ ẹ tú ẹ jẹ́ kí ó máa lọ. ẹ jẹ́ kí ó máa lọ. and Olúwa jáde sí òkú ọjọ́ mẹ́rin. The voice of the Lord was released to a man who was there for four days. And he rose. Ó ní ẹ̀tù. He says, lose Listen, what are your challenges? tó What is that thing you are currently passing through? ìlàkọjá Yes, your challenge will hear the voice of the Lord. Ogun Yes, your battles will hear the voice of the Lord. Ó And it will be subdued. Bible says the voice of the Lord tears the cedars of Lebanon. It tears the cedars of Lebanon àwọn igi tí a ń sọ yìí àwọn igi tó máa ń ní gbòǹgbò tó múlẹ̀ gan ni these are deeply rooted trees. ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ṣe àpèjúwe pé bó ti wù kígi yẹn ní gbòǹgbò tó. but the word of God says despite the, tree being rooted. ohùn Olúwa máa ń fà á tu the voice of the Lord uproots it. Ìtumọ̀ rẹ̀ ni pé bó ti wù kí ogun ayé rẹ̀ jinlẹ̀ tó. It means no matter how deep your battles I beat. Bó ti hùn kí ogun rẹ ti pẹ́ tó. No matter the longevity of your battle. Tó bá ti gbọ́ ohùn Olúwa. At the sound of the voice of the Lord. Ó máa tẹríba. It will bow. Ẹnìkan gbọ́ mi lónìí. There is somebody listening to me this morning. Ohùn Olúwa tó yẹ kí ogun ayé rẹ gbọ́ kó lè tẹríba. The voice of the Lord your battle need to hear another. order Láàárọ̀ ó máa gbọ́ ohùn Olúwa náà. This morning it will hear the voice. Ohùn Olúwa tó yẹ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé rẹ̀ ó gbọ́. The voice of the Lord, your situation needs to be. Kí ọ̀rọ̀ rẹ bá a lójútùú. In order to profess solution. Láàárọ̀ ó máa gbóhùn Olúwa náà. This morning he shall hear the voice of the Lord. Ó ní ohùn Olúwa lé agbára. He says the voice of the Lord is majestic. Ẹsẹ̀ kẹta yẹn, ó ní ohùn Olúwa ń bẹ lórí omi púpọ̀. Verse three says the voice of the Lord is over many waters. Bí a ti kà nínú ìwé Genesis lẹ́ẹ̀kan. As read in Genesis òkùnkùn yẹn mọ̀ pé òun olúwa wà lórí omi. Darkness never knew that the Lord was upon the face of the deep. The spirit of the Lord moved upon the face of the deep. His spirit was just over him. His voice was upon the waters. And darkness wanted to hinder. jáde pé. and the voice of the Lord was released. jẹ́ ìmọ́lẹ̀ kí ó wà. saying let there be light. ìmọ́lẹ̀ sì wà. and as such there was light. olúwa yóò pàṣẹ ìmọ́lẹ̀ sí òkùnkùn ayé rẹ. the Lord shall command light to your darkness. ohùn olúwa ní agbára o. the voice of the Lord is power. ohùn yẹn la fẹ́ pè láàárọ̀ yìí. it is that voice we want to beckon on this morning. pé kó dá sí ọ̀rọ̀ ayé wa. to intervene in our situation. ó ti pẹ́ tí Sárà ti ń wojú Olúwa. Sarah has been trusting God for a long time. ó ti pẹ́ tó ti ń gbàdúrà tó ti ń retí. Sarah has been praying and expectant of a child. ṣùgbọ́n ní ọjọ́ náà. on that day. tí ohùn Olúwa jáde. the voice of the Lord was released ó kọ́kọ́ rò pé àbí eré ni. initially thought it was a joke. àbóòtọ́ ni. Was it, is it true or not? Ṣùgbọ́n Ọlọ́run wa jẹ́ Ọlọ́run alágbára. But God is a mighty God. Nípa ohùn rẹ̀. By his voice. Ó sì rán àwọn áńgẹ́lì símà sí Sarah. He sends the angels. Ní ìrí In form of human. Ó sì wọ́n sì sọ fún un pé. And they said so him. Ẹ Ari ọgbọ́n ọmọ dání. You can see you with your child. Ìlọ́dún tó ń bọ̀ máa bímọ you will have your child. ó tiẹ̀ kọ̀ọ̀kan rẹ́rìn. she even laughed. ṣùgbọ́n but. ó padà wá rẹ́rìn ayọ̀. she initially laughed torí ohùn olúwa jáde sí ayé rẹ̀. because the voice of the Lord came to her. ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí. somebody hearing my voice this morning. kí ni ìlàkọjá rẹ. what are your challenges. kí tó ń gba omijé lójú rẹ. what is that your battle. láàárọ̀ yìí. this morning. a olúwa. it's the voice of the Lord ogun náà á dẹ̀ tẹríba and the battle will be subdued. ọlọ́run wa jẹ́ ọlọ́run tí ń gbọ́ àdúrà o. our God is a God that answered prayer. tó bá lè gbọ́ ti Sarah. if you could hear Sarah. tó dẹ̀ fún lọ́mọ. and gave her a child. ìwọ ló kàn tó máa gbóhùn rẹ o. you are the ah, next to be heard. ọlọ́run wa jẹ́ ọlọ́run ìyanu. our God is a miracle working God nígbà tí àwọn ènìyàn yẹn dé ọ̀dọ̀ abraham. when they go to abraham. ní genesis eighteen. in genesis eighteen. tẹ̀báwo láti ẹsẹ̀ kẹsàn-án. if you look at it from verse nine. wọ́n bí pé níbo ni sarah aya rẹ wà. they asked where is sarah your wife. wo ó sì bí pé níbo ni sarah aya rẹ wà. bẹ́ẹ̀ni. ó sì bí pé. Hmm wò ó. bẹ́ẹ̀ni. nínú àgọ́. nínú àgọ́. ó sì wí pé. ó wí pé. èmi ó sì tún padà tọ̀ ọ́ wá. wò èmi ó sì tún padà tọ̀ ọ́ wá. nítòótọ́. nítòótọ́. ní ìwòye àmọ́dún. ní ìwòye àmọ́dún. sì kíyèsí. sára aya rẹ yóò lé ọmọkùnrin sára aya rẹ yóò lé ọmọkùnrin kan. sára sì gbọ́ lé ẹnu ọ̀nà àgọ́. abrahamu ni wọ́n ti ẹ̀ ṣe ń bá sọ̀rọ̀. they were still discussing with abraham òun wà lẹ́nu ọ̀nà ló bá gbọ́n tí wọ́n ń sọ tí wà lẹ́yìn ọkùnrin náà. ohun yẹn jáde sí abrahamu pé ní ìwòyí àmọ́dún. this time next year. ṣé o gbàgbọ́ ní. do you believe. ọmọkùnrin kan. there's a song. sarah máa bí. sarah will bear. sarah sì gbọ́ lẹ́nu ọ̀nà. sarah heard it at the tenth. yes. sarah sì gbọ́ lẹ́nu ọ̀nà àgọ́ tí ó wà lẹ́yìn ọkùnrin náà. Hmm. ǹjẹ́ abrahamu sarah gbọ́ wọ́n sì kọ̀lé ọjọ́. bẹ́ẹ̀ni. ó sì dẹ́kun àti máa rí àti máa rí fún Sárà. ọ̀rọ̀ yẹn ṣòro gbàgbọ́. it was difficult to believe. torí pé àwọn méjèèjì ti di àgbàlagbà wọn ti darúgbó. because they were shrinking in age. Sárà gan ó ti dé menopause kì í ṣe menopause nìkan menopause. Sarah got into menopause not even menopause. yes nítorí náà sara rẹ́rìn nínú ara rẹ̀. sara wa rẹ́rìn nínú ara rẹ̀. wípé lẹ́yìn ìgbà tí mo di ògbólógbò tán. ṣé ńgbà tí mo di ògbólógbò tán. èmi ò hàn lé ayọ̀. ṣé mo máa tún lé ayọ̀ bí. tí olúwa tí olúwa mi sì di ògbólógbò pẹ̀lú. olúwa ṣe fún abrahamu pé nítorí kí ni sara ṣe rẹ́rìn. kí ló dé tí sara fi ń rẹ́rìn èmi ò wá bímọ ní tòótọ́. ṣé mi ò wá bímọ ní tòótọ́. ẹni tí ó ti gbó tán nǹkan nǹkan á sọ̀rọ̀ fún olúwa nǹkan aṣòro fún olúwa nǹkan aṣòro fún olúwa ní àkókò tí a dá èmi ó padà tọ̀ wá èmi ó padà tọ̀ wá ní ìwòye àmọ́dún ní ìwòye àmọ́dún Sárà yóò sì lé ọmọkùnrin kan Sárà yóò sì lé ọmọkùnrin kan Sárà sì ṣe ṣe ṣe wípé torí àkókò wa tẹ́ bá wò dáadáa ohùn olúwa jáde the voice of the Lord was released ṣùgbọ́n gbàgbọ́ kò gbàgbọ́. whether she believe it or not. nígbà tó di àkókò yẹn. at the appointed time. olóyún tẹ bá wá wo Genesis twenty one láti ẹsẹ̀ kínní. olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí. Genesis twenty one ẹsẹ̀ kínní ni wọ́n ń kà yẹn olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí. olúwa sì ṣe fún Sárà bí ó ti sọ. olúwa ṣe fún Sárà bí ó ti sọ. Sárà sì lóyún. Sárà sì lóyún. ó sì bí ọmọkùnrin kan fún Abrahamu. ó bí ọmọkùnrin kan fún Abrahamu. yóò gbólógbòó. yóò gbólógbòó rẹ̀. ní àkókò ìgbà tí Ọlọ́run dá fún. yóò olóògbó rẹ̀ ní àkókò ìgbà tí Ọlọ́run dá fún un. Ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí. Somebody listening to this morning. Ohun Olúwa máa jáde sí ayé rẹ̀. The voice of the Lord will come to your life. Ohun Olúwa lé agbára. The voice of the Lord is powerful ohun olúwa ń ṣiṣẹ́ agbára. it is majesty. a fẹ́ lọ béèrè pé kí ohun olúwa dá sí ọ̀rọ̀ ayé wa. to ask the voice of the Lord to intervene in us. a fẹ́ lọ béèrè pé kí ohun olúwa sọ̀rọ̀ àlàáfíà sínú ayé wa. to ask the voice of the Lord to speak peace to our lives. a fẹ́ sọ fún olúwa kí ohun rẹ̀. want to ask the Lord to. kó rán ìmọ́lẹ̀ sí òkùnkùn ayé wa. to release light to the darkness of our lives. ẹ jẹ́ á gbàdúrà. let us pray. Ẹ Jésù lẹ́ẹ̀kan. Call the name of Jesus once. Wà ní bàbá mi o. Say my father. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ láàárọ̀ yìí. I thank you this morning. Torí pé ó ràn ohùn rẹ sí ohun tí mò ń là kọjá. Because you will send your voice to Word and am passing. gbàdúrà bẹ́ẹ̀. In the name of Jesus. Bàbá mi Àwọn máa ń fẹ́ lọ́wọ́ rẹ. Torí pé ó fọhùn rẹ. thank you because you still know us. Tí mò ń là kọjá. Into work and pass it through. Olúwa ò ṣé o. Thank you Lord. Olúwa ò ṣé o. Thank you Lord. Torí ẹ ó rán òun yín jáde sí ìlàkọjá mi. Into my childhood. O ṣeun Olúwa. Thank you Lord. O ṣeun Olúwa. Thank you Lord. O ṣeun Olúwa. Thank you Lord. Jésù Olúwa wa. Amen. Ah, Jesus name we pray. Fọ̀hùn rẹ̀ Jésù sínú ayé mi fọhùn rẹ Jésù sínú ayé mi lásàrù òkú gbóhùn rẹ ó jí dìde. fọhùn rẹ Jésù sínú ayé mi. sínú ayé mi o. fọhùn rẹ Jésù sínú ayé mi. lásàrù òkú gbóhùn rẹ ó jí dìde. fọhùn rẹ Jésù sínú ayé mi. fọhùn rẹ Jésù sínú ayé mi lásàrù òkú gbóhùn rẹ̀ ó jí dìde. ọ̀hún jésù sínú ayé mi. ọ̀hún rẹ̀ jésù sínú ayé mi. lásàrù òkú gbóhùn rẹ̀ ó jí dìde. fọ̀hún jésù sínú ẹbí mi o. fọ̀hún rẹ̀ jésù sínú iṣẹ́ mi lásàrù òkú gbóhùn rẹ̀ ó jí dìde. ọ̀rùn rẹ̀ jésù sínú ayé mi. ọ̀rùn rẹ̀ jésù sínú ayé mi. lásàrù òkú gbóhùn rẹ̀ ti dìde. alásàrù òkú gbóhùn rẹ̀ ó ti dìde. alásàrù òkú gbóhùn rẹ̀ ó ti dìde. alásàrù òkú gbóhùn rẹ̀ ó ti dìde. alásàrù òkú gbóhùn rẹ̀ ó ti dìde. alásàrù òkú gbóhùn rẹ̀ ó ti dìde. alásàrù òkú gbóhùn rẹ̀ ó jí dìde. alásàrò òkú gbóhùn rẹ̀ ó jí dìde. alásàrò òkú gbóhùn rẹ̀ ó jí dìde. amen. àdúrà àkọ́kọ́ tí mo fẹ́ kó gbàrí. this is the first prayer I like you to pray. lórúkọ Jésù lẹ́ẹ̀kan. call the name of Jesus. àní bàbá mi o. say my father. nínú ìrìn àjò mi nínú ayé. in my journey in life. má jẹ́ kí ohùn rẹ̀ ó di ọ̀wọ́n gógó nínú ayé mi. don't let your voice be scarce in my life. ó gbàdúrà bẹ́ẹ̀. in the name of

ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ olúwa má jẹ́ kí ohùn rẹ̀ ó di ọ̀wọ́n gbogbo nínú ayé mi. jésù olúwa wa ẹ forúkọ jésù lẹ́ẹ̀kan olúwa fọhùn rẹ̀ sí ayé mi kí ìjì ayé mi ó lè dákẹ́ jẹ́ bóyá ó yá gbàdúrà bẹ́ẹ̀. olúwa jésù bàbá mi Father, fullness of your Lord, and receive your word to life. and let peace fill the storm in the name of Jesus. Speak your word. Speak your word to my life. Olúwa fọ̀hún rẹ sínú ayé mi. Kí ìjì ayé mi ó lè dákẹ́ jẹ́. Kí ìjì ayé mi ó lè dákẹ́ jẹ́. Jésù Olúwa wa. Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan. Olúwa fọ̀hún agbára rẹ sínú ayé mi. Kí àwọn agbára òkùnkùn tí ń fogun jà mí darkness into war against kí wọ́n lè tẹríba. to ó yá gbàdúrà bẹ́ẹ̀. in the name of Jesus. Oh, Jesus. in Amen. my father. olúwa fọ agbára rẹ. speak the word sínú ayé mi. into my life. kí àwọn agbára òkùnkùn. for pass of darkness. tó ń jogun sí ayé mi. kí wọ́n lè tẹríba. fọ wọn agbára rẹ. sínú ayé mi. kí àwọn agbára òkùnkùn. for pass of darkness. tó ń jẹ sí ayé mi. prison lè tẹríba. to bow. bá olúwa sọ̀rọ̀. Doctrine. Doctrine. Fọwọ́ agbára. Speak the word of God. Sínú mi. Kí àwọn agbára òkùnkùn. Tó dìde mi. Tó dìde sí iṣẹ́ mi. Kó oh. In Jesus name we pray. Ẹ orúkọ Jésù mi o. Fọwọ́ di àwátì. Ó yá gbàdúrà bẹ́ẹ̀. Jesus, in ṣe. Bàbá mi ò olúwa fọ òun rẹ sínú ayé mi. Kí àwọn ogun ọlọ́jọ́ pípẹ́ kó lè di àwọn tẹ́lẹ̀. Olúwa fọ òun agbára rẹ sínú ayé mi. Kí àwọn ogun ọlọ́jọ́ pípẹ́ kó lè di àwọn àti. Olúwa fọ òun rẹ. Olúwa fọ òun rẹ. Olúwa fọ òun rẹ. Olúwa fọ òun rẹ. Jésù Olúwa wa. Ẹ porúkọ Jésù lẹ́ lẹ́ẹ̀kan. all the name of Jesus Christ. olúwa dìde. olúwa arise. fọ̀hùn agbára rẹ sínú ayé mi. the word of power tonight. kí àkókò àìní mi. for my time of life. kó lè dópin. to be over. ó yá gbàdúrà bẹ́ẹ̀. in the name Bàbá mi ò Olúwa fọ́ wọn agbára rẹ sínú ayé mi. Kí àkókò àìní mi kó lè dókè. Olúwa fọ́n. Olúwa fọ́n. Olúwa fọ́n. Olúwa fọ́n. Olúwa fọ́n. Olúwa fọ́n. Olúwa fọ́n. Olúwa fọ́n. Olúwa fọ́n. Kí àkókò àìní mi kó bá dókè. Olúwa fọ́n. Olúwa fọ́n. Jésù Olúwa wa in Jesus name we pray. Jésù Olúwa kígbe nínú ìwé Jòhánù orí kọkànlá yẹn. Jesus our Lord cried out yes, in John chapter eleven verse twenty-six. ní Lazarus jáde wá. Comfort. Lazarus dẹ̀ gbọ́ Jésù. And Lazarus heard the voice of Jesus. Ó dẹ̀ jáde láti inú bojì wá. And he came out of the grave. Jésù Olúwa wípé ẹ tú. Jesus said lose him. Ẹ jẹ́ kí ó máa lọ. And let him go. Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan. Lord in the name of Jesus. Wà ní bàbá mi o. See my father. Olúwa fọ ohùn ìtúsílẹ̀ rẹ sínú ayé mi. Speak your word of deliverance to my life. Níbikíbi tí ogun ayé bè mí mọ́. Wherever the battle of life has kept me. Fi ohùn ìtúsílẹ̀ rẹ tú mi sílẹ̀. By your voice of deliverance set me free. Ó yá àdúrà. In the name of Jesus. Bàbá mi ò. My father. Olúwa fọ mi ìtúsílẹ̀ rẹ sí ayé ìṣe. Ibi tí o kọ ayé dèbí mọ́. Ìtúsílẹ̀ rẹ. Olúwa ìtúsílẹ̀ rẹ. Ìtúsílẹ̀ rẹ. Ìtúsílẹ̀ rẹ. Fọ́wọ́ ìtúsílẹ̀ rẹ sí ayé ìṣe. Níbi kíbi tí wọ́n fọwọ́ ayé dèbí mọ́. Olúwa tú mi sílẹ̀. Olúwa tú mi sílẹ̀. Ohun Olúwa tú mi sílẹ̀. Ohun Olúwa tú mi sílẹ̀. Ohun Olúwa tú mi sílẹ̀. Ohun Olúwa tú mi sílẹ̀. Jésù Olúwa wa. In Jesus name we pray. Nítorí sọ fún Ọlọ́run. Tell him God again. Olúwa fọ ohun agbára rẹ sínú ayé mi. Lord speak your word of power into my life. Kí ohun rere gbogbo tó ti dòkú. For every dead the good things that are to come back to life. Ó yá gbàdúrà bẹ́ẹ̀. In the name of Jesus.

Ọba sínú ayé mi kí gbogbo àìsàn tó wà nínú omi ara àti ẹ̀jẹ̀ mi. Kó lè di àwátì. Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Olúwa Jésù. Àwa My father, Olúwa fọmọ àlàáfíà rẹ̀ fún àgọ́ ara mi ní gbogbo tí àìsàn wà nínú omi ara nínú ẹ̀jẹ̀ nínú ìtúsùn nínú egungun kí n lè gba àlàáfíà Olúwa sọ̀rọ̀ àlàáfíà fọmọ àlàáfíà sínú àgọ́ mi sínú ẹ̀jẹ̀ mi sínú omi ara mi fọmọ àlàáfíà fọmọ àlàáfíà fọmọ àlàáfíà fọmọ àlàáfíà àlàáfíà Jésù Olúwa wa ah. in Jesus name. sọ pé ìwà ayé mi o ìwà ayé mi my life. Gbóhùn olúwa ohun ìgbédìde. Gbóhùn olúwa ohun ìgbédìde. Hear the voice of the Lord, the voice of upliftment. Kó o sì lọ síbi gíga tó ti ń dúró dè ọ́. And move to that greater height it is waiting for you. Ẹ gbàdúrà yẹn dáadáa. Please pray that prayer very well. Ìwà ayé mi o. Ìwà ayé mi. Gbóhùn olúwa ohun ìgbédìde. Hear the voice of the Lord, the voice of upliftment. Kí o sì kọjá lọ sí ìpele gíga tó ń dúró dè ọ́. Move to that greater height that are waiting. Ó yá àdúrà. Ó yá àdúrà bàbá mi ìwà ayé mi bó olúwa òun gbé dìde bí o sì kọjá lọ sí ìpele gíga tó ń dúró sí ọ ayé mi bó olúwa kọjá lọ sí ibi gíga dúró dé ọ ayé mi bó olúwa kọjá lọ sí ìpele gíga tó dúró dé ọ tó àdúrà Jésù olúwa wa sọ pé ìwọ iṣẹ́ ọwọ́ mi o. So you the works of my hand. Bọ́ọ̀rù Olúwa. Gbóhùn Olúwa. Tí o sì kọjá lọ sí ìpele tó kàn. And move to the next level. Ó yá gbàdúrà bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ Jésù. Bàbá mi o, wọ́n lé mi o, wáyé mi, wọ́n ṣẹ́ mi, wọ́n ṣọwọ́ mi, lọ́ọ̀rù olúwa gbóhùn olúwa báyìí kó kọjá lọ sí ìpele tó fà ẹsẹ̀ lọ́dọ̀ I move to the next level. Ìwọ ṣe ọwọ́ mi. Gbóhùn olúwa kọjá lọ sí ìpele tó kàn. Kọjá lọ sí ìpele tó kàn. Kọjá lọ sí ìpele tó kàn. Jésù olúwa wa. Sọ pé ìwà ìwà ayé mi o láti òní lọ máa fi gbogbo ìgbà gbóhùn Olúwa. Hear the voice of the Lord at every present time. In the name of Jesus. My Father, my life has come today. At all times, hear the voice of the Lord. At all times, hear the voice of the Lord. At every point in time, hear the voice of the Lord. In ah. Jesus' name we pray. Ẹsẹ̀ tó kẹ́yìn nínú orin Dáfídì tí a fi ń gbàdúrà Psalm twenty-nine verse eleven. Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi àlàáfíà. Ẹ ṣàmì. Olúwa yóò fi agbára fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi àlàáfíà bù sí i fún àwọn ènìyàn rẹ̀. Olúwa yóò fi àlàáfíà bù sí i fún àwọn ènìyàn rẹ̀. Tí ohun Olúwa bá ti jáde. as soon as the voice of the Lord is released. ohùn olúwa máa mú agbára dání. the voice of the Lord is accompanied with power. ẹ tó kọ jésù lẹ́ẹ̀kan. call on Jesus once. wà ní bàbá mi o. say my father rán ohun agbára sí ayé mi. send the word of power to my life. láti òní lọ kógun ayé má bàa borí mi. as from today for the battle of life to overwhelm me. olúwa fọ agbára rẹ sí ayé mi. speak your word of power to my life. kí n wá di kò ṣeé mú fún ọ̀tá. and make it impossible for the enemy to lay hold of me. for the battle of life not to rán ohun agbára rẹ sáyé mi. release your voice of power to my life. in the name of Jesus bàbá mi o olúwa ọmọ agbára rẹ sí ayé mi kí o mọ ayé má bá borí mi kí o mọ ọ̀gá má bá borí mi olúwa ọmọ agbára rẹ jáde sí ayé mi agbára rẹ jáde sí ayé mi olúwa agbára rẹ jáde sí ayé mi olúwa agbára rẹ jáde sí ayé mi kí má bá di ìjẹ lọ́wọ́ ọ̀tá kí má bá bọ́ sọ́wọ́ ogun kí má bá bọ́ sọ́wọ́ ọ̀tá lọ́wọ́ agbára rẹ sí ayé mi your word Jesus power. Jésù Olúwa wa. In Jesus name I pray. Kò tí ń lọ sínú ayé nìyẹn going into the world already. orúkọ Jésù kò bẹ̀rẹ̀ sí sọ tẹ́lẹ̀. Jesus once and begin to prophesy. bí mo ti lọ nírìn àjò mi lọ́sẹ̀ my journey this week. ìṣẹ̀lẹ̀ abaniláyọ̀ jẹ́. the incident that spoils joy. mi ò ní rìn pàdé rẹ̀. I will not encounter it on my way. the battles people encounter on kò ní jẹ́ ìpín mi. not be my portion. ìrìn àjò mi lọ́sẹ̀ yìí. my journey this week. a ìrìn àjò àánú. journey of mercy. ìrìn àjò mi lọ́sẹ̀ yìí. my journey this week. a ìrìn àjò ìrànlọ́wọ́. journey of help. ó jáde kò wọlé mọ́. not returning. kò ní jẹ́ ìpín mi. shall my portion. àbò Ọlọ́run. God's lórí mi lórí aya lórí àwọn ọmọ mi ó yá gbàdúrà bẹ́ẹ̀. Mo sọ tẹ́lẹ̀ ní orúkọ Olúwa bí mo ti rìnrìn àjò mi máa lọ́sẹ̀ tó kù yìí. Ààbò Ọlọ́run á wà lórí mi. Ààbò Ọlọ́run á wà lórí àwọn ọmọ mi. Ààbò Ọlọ́run á wà lórí ilé mi. Ààbò Ọlọ́run á wà lórí aya mi. Gbogbo tí n bá rìn sí. Màá rí àánú gbà. Gbogbo tí tí bá rìn sí. wherever I go. ìrànlọ́wọ́ àdìde fún mi. help shall arise for me. àwọn ọmọ mi. my children. ẹ̀jẹ̀ Jésù. the blood of Jesus. ó máa ṣàn lórí wọn. go flow upon them. ẹ̀jẹ̀ Jésù. the blood of Jesus. ó ṣe ààbò lórí wọn. we protect them. Jésù Olúwa in Jesus name we pray. oore ọ̀fẹ́ Jésù. oore ọ̀fẹ́ Jésù. Oore ọ̀fẹ́ Jésù àtàánú yóò máa tọ̀ mí lẹ́yìn. Sọ bẹ́ẹ̀. Oore ọ̀fẹ́ Jésù. Oore ọ̀fẹ́ Jésù. Oore ọ̀fẹ́ Jésù àtàánú yóò máa tọ̀ mí lẹ́yìn. A oore ọ̀fẹ́ Jésù. Oore ọ̀fẹ́ Jésù. Oore ọ̀fẹ́ Jésù àtàánú yóò máa tọ̀ mí lẹ́yìn. Oore ọ̀fẹ́ Jésù. Iṣẹ́ tí mo lọ́sẹ̀ yìí. For the last time. Olùwọ̀fẹ́ Jésù. Olùwọ̀fẹ́ Jésù. Olùwọ̀fẹ́ Jésù àtàkì ló máa tọ̀ mí lẹ́yìn. Mo sọ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Speak in the name of the Father. Bí ẹ ti ń lọ ní ìrìn àjò yín lọ́sẹ̀ yìí. Back on your journey this week. Ààbò Ọlọ́run á dájú lórí yín. God's protection shall be sure over your life. Àtẹ̀yìn both you. Àti ọmọ. Your children. Àti aya. Your wife. Àti ọkọ pẹ̀lú. And your husband as well. Ẹ ò ní bọ́ sọ́wọ́ ọ̀tá. Àmín Jésù. You shall not fall into the hands of the enemy. Ohùn Olúwa tó ń ṣiṣẹ́ agbára. The voice of the Lord which was power. Ohùn Olúwa tó ń fa igi kédárì ya. The voice of the Lord which breaks the seats of Lebanon. Ohùn Olúwa yóò pa ohùn ọ̀tá lẹ́nu mọ́. Àmín. The voice of the Lord shall silence the enemies. Gbogbo ọ̀tá fọ́nu every boasting enemy. tí wọ́n dìde sí ayé rẹ. reason against your life. gbogbo ọ̀tá olùfọ́nu. every boasting enemy. tó dìde sí iṣẹ́ rẹ. reason against the works of God. ohùn olúwa yóò pa wọ́n lẹ́nu mọ́. amen. the voice of the Lord shall silence. ohùn olúwa yóò sọ̀rọ̀ àlàáfíà sí ayé rẹ. amen. the voice of the Lord shall speak peace to you. yóò sọ̀rọ̀ àlàáfíà sí iṣẹ́ rẹ. amen. it shall speak peace to you. yóò sọ̀rọ̀ àlàáfíà sí ìgbéyàwó rẹ. amen. it shall speak peace to your marriage. gbogbo ìjì tó dìde sí ayé rẹ. every storm reason against your life ohùn olúwa jáde sí wọn lónìí. ó yá kí ìjì náà kó dákẹ́ jẹ́. let the storm be still. gbogbo ogun tó ti pẹ́ ju bó ṣe yẹ lọ. every battle that has overstayed. ohùn olúwa ṣẹ́ ogun náà wọlé. the voice of the lord destroys such battles. bẹ́ẹ̀ tí rìnrìn àjò yín lọ lọ́sẹ̀ ẹ lọ kẹrí àánú gbà. Oh, oh, bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí o. orí ọ̀fẹ́ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ó sọ̀kalẹ̀ kó máa bá a gbé láti sìn lọ àti títí láéláé. Àmín. Àmín. Hallelujah méje. Ẹ pariwo fáyà yàyà. Fáyà yàyà yàyà. ní ọjọ́ rere.